And Buhari's letter of request was read at uh, plenary by the Senate President Ahmad uh, Lawan yesterday. Now, not a few Nigerians are asking, why wait for the uh, uh, twilight uh, stage of your handover, which is just a couple of days uh, away, to present this request? Is this seemingly not an attempt to, quote unquote, empty the treasury? Something. Well, talk to us. I, I, don't think President Muhammadu Buhari will want to deliberately empty the treasury. Mm. Um, I'm not one of those who think that's what he wants to do. Mm. But does that make what he wants to do right? No. Mm. Um, if, like he said, he's, he, he's so impatient to return to Daura, hmm. I think he, he, needs to leave everything the way they are hmm. and just leave ceremoniously on Monday May 29, mm. and hand over to the president elect. Mm. Then allow, like they did with they, they, they, did with the census. Yeah. They said, oh, we are we are going to leave the census to be done under a new administration. Mm. Why the hurry in this? Why do you want to do that? If if any money is approved anyhow now, and there's a there's an immediate cash backup. Yeah. Some people will take the money away. That's right. That's you right. know, so I think the rather than doing this kind of thing he should just let it go but if president muhammadu buhari still feels that oh i must do it because like he said during the the last fec yesterday mm. that he's not disbanding his his cabinet, cabinet because really and truly no law says so mm. so but we know that automatically all the minister will cease to be minister by midnight you know sunday monday yeah. so they, they will leave that they work till the, till the last day so if he's, he's not going to allow things to be for now mm. we have mm. to tell the lawmakers mm. you know it's just today is thursday yeah tomorrow is the last working day that's right I, I, they don't even sit on, on on mm. friday yeah you know so i think the lawmakers should just look away yeah. from what the president is asking them to do yeah. leave it to the 10th assembly yeah. to handle Mm. I, I don't know why this rush about mm. trying to get approval for loan for this for that. Mm. President Muhammadu Buhari should please retire peacefully. Mm. We wish him a very good retirement, peaceful retirement. Mm. The burden that the, the coming administration, you know, had to carry mm. is still there. Joe Ajayero, yeah. the NSC chairman, you know, said in an interview that he really pitied, you know, the president-elect that is coming you know, to, to be sworn in yeah. on Monday mm. because of some burden yeah. that already on the ground. Why yeah. add, you know, to the burden? And you belong to the same political party. If it's PDP that is coming to take over, take over another party now, yeah. you might say, okay, maybe he is trying to set some boo boo traps here and there. But mm. I, I, don't want to see it that way. I hmm. think mm. we just has, have a man who will not let go. We are just hmm. appealing to him. Please, President Muhammadu Buhari, leave Nigeria the way it. You have done your best let somebody else come and continue. Mm. Well, as a corollary to, to, to this particular talking point, uh, Buhari says, uh, the screaming headline here says, after May 29, Niger Republic will defend me if, says Buhari. Now, President Buhari, Muhammad Buhari said yesterday the people of Niger Republic would defend him if anyone moved against him after leaving office. And according to a report in the Punch newspaper, uh, the president's declaration, however, drew the uh, uh, the fury, the anger of the Pan Yoruba Socio Political Organization Ferry and the Middle Belt Forum (MBF), which described the president's stance as non-committal to Nigeria, and that Nigerians will not miss him when he exits office. But Buhari, who spoke uh, uh, extempore at the commissioning of the new corporate headquarters of the Nigeria Customs Service in Abuja, said he was speaking his mind, reiterating his earlier decision to be far away from Abuja at the end of his uh, administration. He said, and I quote, That is why when I became the president, my first visit was to Niger, to Chad, and to Cameroon, because based on personal and national issues, the neighborhood is very important. According to the president, and I still quote, if you don't secure the confidence and cooperation of your neighbors, you are in trouble. Your children and grandchildren will be in trouble. Thank goodness I come from an area which is far away from Abuja. If anybody forces me, Niger people will defend me. Something. Eh, is, is all of this not, not buttressing what some people had all along been saying that the president is actually not a bona fide Nigerian, especially with incursion from bandits from that side of the country, close to Niger Republic, who some time ago had an easy access into Nigeria to cause havoc, something. Uh, what's, what's, what's your take on this? I, I, don't think the president would deliberately cause trouble for himself, you know, by allowing bandits and all these people to, you know, to come in. Maybe yeah. it's just part of the incompetence of his administration that mm. they couldn't handle that. Mm. I, I don't think that would be deliberate. And for the Niger thing. Yeah. Uh, well, I, I, listened to Mr. Femi Adesina yesterday on Channels Television. In yes. fact, Shewa Kimbaloye, you know, struggled to get words out of him, the mm. presidential spokesperson, who said, look, the president, if you know him, because he has worked with him for almost eight years now, yeah. he's full of wise crack, uh, cracks. Yeah. And it, the, the, he was speaking, you know, in a particular context. Yeah. But some people took that headline away. Whatever mm. it is, personally, I know the affiliation, cultural affiliation between uh, you know the the Fulanis in Niger, in Chad, and mm. other places. The mm. Fulani mm. clan is one in Africa. Yeah, they have their cousins, first cousin, second cousin from those places. Mm. So if the president keeps repeating Chad, Chad, Chad, well don't be surprised you know that he, he might also have some cousins somewhere it doesn't mean he's not a nigerian yeah. and that's the point i'm trying to uh, to, to say here you have mm. some people those people who live in uh, ikom for instance cross river side mm. you have some people who are who are half nigerian half cameroon you have some people in uh, uh, at uh, our ID Roko border here who are you know also related to people in Kotonu and what have you it doesn't mean they are not nigerians Because for somebody who has served in our military, you know, who became a general, somebody mm. who has ruled this country and other, it's just like people saying Alhaji Atiku Abubakar is from Cameroon, he's not a Nigerian. That's that's taking all this discussion to the absurd. But mm. it doesn't mean that they don't have cultural links. Yeah. You know, with those people there. If you know how how the border is, is we are almost borderless. Mm. That's the, the two the, the, the two nations You've, you've seen where people will just walk into Nigeria or walk out of the country. That's the way the border has been. So uh, for me, for those who believe that, oh, maybe that's why, you know, they've allowed, you know, uh, banditry and all that. Yes, it's, it's a matter of opinion. Yeah. They, they are free to hold that view. Mm. And the president has also not helped himself by, if it's a uh, a joke like uh, Femi Adesina said. Yeah. Well, maybe to those people, it's a joke taken too far Thank or it's you. not a joke at all yeah because yeah. people have been saying this yeah now you now said you are going to seek refuge yeah. in that country oh maybe that's why you build the railway uh, they talking about the railway yeah. that's why you are talking about crude oil you know and all those things that mm. were done into those places maybe that's why they, they, they we gave them vehicles yeah. for security all yeah. those suvs and I, whatever I, so I, I think you cannot but connect the dots. That's right. You know, in this. Yeah. But me, I I think freely. Yeah. I, I I don't follow the crowd when yeah. I'm thinking. Yeah. I, I I always plead to people that look, don't just add one to two and tell me it's three. Yeah. It could be six. It could be ten. But let us just leave it. Thank God, he's living. Mm. So wherever he chooses to live, please let's allow him. Yeah. If he's going to Chad, if he's going to Daura, or he wants to be moving here and there, mm. it's okay. I think that should just end the discussion. Well, uh, going by Nigeria's uh, Nigerians' uh, idiosyncrasies, mm. perhaps the president going out should have been more circumspect in his pronunciations, public one. He, he, does not care. Like the statement he's been saying that I can't wait to leave. It's it's giving us, you know, that thinking that uh, is tired of being the president. And mm. that's why some people say, if you are really tired, because he said this mm. before election, yeah. if you are really tired, why not just resign and mm. retire? Yeah. You know, yeah. but it, it, you know, sometimes when he speaks, the man is just speaking his mind. Yeah. yeah. He, he, does not even care how you interpret some of his words and actions. I think we've we've we've experienced this man for about eight years now. We mm. should understand his thinking faculty Mm. That is what he wants to do. Mm. Whether you like, do the analysis from now till tomorrow that will further lead to paralysis. Mm. President <laughs> Muhammadu Buhari is already going. Yeah. So let's let allow him to. It's just Monday. Today is yeah. Thursday. Yeah. Some people are not. They are even eager mm. to see him leave. Mm. For those who believe that he has not done well for the country in the last eight years zero eight zero three two three two ten fifty nine zero eight zero double seven double seven ten fifty nine and zero eight zero nine 222 The phones are ringing already. Hello, good morning. Hello, Uncle Yaju. Good morning, sir. Yeah, my name is SP Abodunri from Akpete. I picked something from uh, the president's uh, speech. Yes. He said he, he, we may not appreciate him now mm. until he has left. Mm. That is a cause. I pray How do you mean? How do you it's mean, a sir? Curse. How? A curse? It, it, it, yes. As in C U R S C. Yeah. Mm. That yes, that mm. we, we we with all these pains that we we now know that eh, we, what is indirectly indirectly what he's saying is that the next uh, dispensation will be worse than his own. That's the meaning. Mm, it's hmm, a hmm, cost. Mm, mm. Not necessarily. May it not happen like that in uh, Jesus' name. Amen. <laughs> Samson, your comment. Well, well, no, I, I, I don't. I'm, I'm not looking at it that way. Perhaps mm. you know, if if I say if I leave Fresh FM, uh, some people will miss me. Mm. You might miss you, and somebody better will come. Yeah. You know, that yeah. will not be doing things the way I'm doing it. You'll be missed because you are unique. Uh, uh well, like every other person President Muhammad, Muhammad <laughs> Buhari is unique yeah, too, yeah. in his own way. Yeah. We are talking about his you know idiosyncratic nature. Mm. Now mm. that's mm. what we are discussing. So mm. it it depends. Uh, Yoruba will say ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lómi bí ìlú gangan. So that's the way we should see every human being. No no human being is perfect. If President Muhammadu Buhari thinks he has done his best, we, mm. the the only thing we can tell him now, look, your best is not is is not uh, enough for us in eight years that's the best we can say. Mm. Uh, some, somebody said oh uh, his government is a total failure i said no that you can't you can't call it a total failure does it mean that he has not done anything. but mm. if hmm. you put it on a scale you can say oh i can give him thirty percent. Uh -huh. mm. because somebody sat for an exam in some schools you even they will give me they will give you one because you were even in class mm. for that exam. you know hmm. so that's the way i think we, we need to be fair in in in in our judgment yeah. when it has to do with fellow human beings yeah. i don't think it's a total failure mm. but he has his best is not good enough mm. for the country in mm. eight years mm. i think that's a better way to put it. Mm. keyamo to buhari said it's unconstitutional to appoint minister of state yet he has been minister of state for almost eight years, I think, or he has been a minister for almost eight years. What has he been doing there if it's unconstitutional? He's been he's been he's been occupying that position illegally. That's what he's saying. <laughs> but no law that will take him mm. because um, I'm happy that he's a lawyer. It's sound for that matter. Mm. But seriously, that's very disappointing from the honourable minister. Mm. Um, he, he, I think he's just being obedient to the saying that when you are eating you don't talk now yeah. the food is about to finish <laughs> food in quotes you know and now he just realized that oh I, I shouldn't have been eating this food in mm. the first instance. Mm. Is he going to vomit all mm. those things that mm. he had he has stomached? I, I think that shouldn't have come. I don't know in which context he said that, but in whichever context, um, as a law as a lawyer, perhaps mm. what he should have done was first to reject it, then sponsor a private bill to the National Assembly. Mm. You you can't look at it. We don't have thirty-six ministries federal mm. ministries mm. but we are supposed to have thirty-six ministers so which job are you going to give them yeah. if you don't if you don't pair um, pair them up in some ministry so you have substantive minister you have minister of state i think that was why those who started it then in their own wisdom felt that look because the constitution has said that a minister from must come from a state mm. that's the only way they can you know, distribute responsibilities to them. Mm. But for you to have taken that, maybe he's just realizing it, but mm. I don't think so. Uh, something dubious mm. must have happened there. Uh, Mr. Festus Keyamo, I, I, I don't think he should have stayed in that office. And if he's been there, uh, like he said, I think it hmm. uh, didn't start with President Muhammadu Buhari. I think it came in the second i'm not i'm not sure now you know as minister of state uh, minister of labor and productivity let him return all the money mm. you know salaries and emoluments that he got mm. then i will now take him serious nigeria will now take him serious oh really this man really meant what is he was saying mm. at that time mm. if you are not going to return it please just go with whatever you've got we appreciate your efforts with that of your principal when another administration come in maybe it should sponsor um, a private bill mm. for us to change mm. it mm. but for now uh, don't further insult nigerians mm. they've had enough already mm. now come to think of it eh, what he's saying could make some sense uh, it might be one of the issues that we have to tinker with when we are trying to uh, work or tinker with the constitution why must we have 36 ministers well because we are trying to share the cake national cake mm. That's the reason. Mm. Because it's if it's about governance, mm. Eh, eh, you you have to calculate the humongous salary that will go to 36 ministers. Mm. They will, I don't know whether the the first minister, I don't know how much they earn to that of the minister of state. Whatever they each time they travel, mm. you know, they have their own separate convoy that they go with. Yeah you attach yeah. policemen to them you attach so many other security they have dss and all these things mm. that is why the, the the system we are running is so so so so consuming when it comes to money yeah and like you said if you want to think out with it this presidential system of government we've been saying it yeah it's not for us mm. we copied it from somewhere but mm. nigeria is too complex than than the us why not go back to this republican and some political scientists are, have been telling us mm. you know why must we have thirty-six ministers why must a minister come from every state it's because they want them you know what they call uh, um, they will tell you sense of belonging mm. it's like when i have president coming from my side i i will think okay we are in charge but am i getting anything personal from that president i hmm. really do not care hmm. but because it's a yoruba man that is there the hmm. same thing an igbo man will say the same thing an hausa fulani man will say and all that the jaws will think oh it's our brother that's there when jonathan was there but what did jonathan do for them when they were there. Did hmm. Buhari not do something there who is not from that zone? That's the way we should be thinking. Yeah. But we, we are not seeing it that way, except you have a man coming from your state as a minister. Mm. Then you now feel, yes, you are part of government. It's a very wrong you know, system yeah. that we are running. So we, mm. we can look at it some other time. But mm. we can't change it unless we change the system of this presidential you hmm. know, uh, form of government. Hmm. Hello, good morning. Hello, good morning, music merchant. Good morning, sir. Um, uh, um, good morning, um, Mr. Samson Akindele. Good morning, My sir. take on what you just said now is that um, we can have our own democracy, yeah. homegrown democracy. Yeah. yeah. Tinubu is from Lagos State. Automatically, no minister should come from Lagos State. uh huh uh uh Shetim, they came from Bono State. No minister should come from Bono State. Uh-huh. Whosoever is those areas, those uh, uh, uh, principal officers, mm. we don't mm. need any minister from there. Then this will be okay. I like and that's this. my take this morning, sir. Oh, like Thank you very much. That sounds very reasonable. Yes. Sounds very, very yes. reasonable. You can mm. even add it up. If you have the Senate president coming from your area too. Yeah. And no the, minister and from there the speaker, the, the, speaker, deputy speaker, and all those things. You already yeah. have principal yeah. officers in government. Mm. Mm. Hello, good morning. Hello, good morning. Good morning, sir. Sorry? Some days ago, I called to your station. Oh, to okay. Tell us the, the agony that we that we are using new roads, new roads, we encounter every day. Yesterday there was an accident. I started many radio stations. Nothing was done until lives were lost. Yesterday, two lives were lost. Early this morning again, the contractor the road. They deep, a very deep hole, a trailer loaded with plants ran into it. A very serious big loss. What a, what a kind of country that we find ourselves. A blood-sucking government. God will deliver us. So Thank you very much, Samson. I, I think I think um, this this this is looking like a joke, but it's a, it's a very serious thing. You know, I've said this about Oyo State, mm. and I'm going to repeat it again this morning. Uh, if the governor is busy, is not listening. The people that are working with him, or the people that will still work with him, because he has mm. disbanded his team. Oyo State government does not have a recovery vehicle mm. of any kind mm. when it comes to you know removing things that have obstructed the road, maybe through crashes and all that. Mm. Uh, look, look at the container thing that we talked about challenge the other time. Yeah. They had to go and rent an equipment mm. to do that. Uh, that was after we featured it. Yes, I think that thing they, they cost them almost a million naira or more mm. to rent the the the the the the, the, uh, the trailer they put it on, then the the crane that lifted it and all that. Well, maybe in the omiti 2.0 governor shey makinde will give at least one or two maybe put mm. one in okeogun axis uh, you go to okeogun you see a lot of falling you know uh, maybe container tanker and all that and they are just there by the roadside mm. nobody has gone there to remove them constituting danger to other motorists that are coming mm. if you remove some of these things on time it won't be causing the gridlock you know that way of course most of the accident happening there as a result of human error it's not because of bad road that mm. some things happen alone yeah, yeah, yeah. some of these tanker drivers other drivers know that the roads are bad but they have resolved that they will not take patience as one of the ethics they need to work with and that is why we are you know the road is bad mm. why must you run into some of these portals? i'm mm. not saying we cannot have we cannot have accidents we can have accidents, but most things we call accidents are not accidents. they were things that we we did not take note of eventually happening you now blaming on government you without looking at yourself i think we need to begin you know to also apply ourselves to some of these safety you know rules. Mm. thank you very much uh, <laughs> as samson was talking uh, I'm happy to announce that uh, Kenny Ogumiloro will be on Sports Update at 8 o'clock. <laughs> Somebody is wearing the jersey we already wore Monday <laughs> on Thursday. and he was not on the pitch when we played babatunmi ṣe come and seun fakorede the commissioner for former commissioner for sports uh, they, they need to look at you this morning kenny uh, eh, uh, eh. no. nah nah i haven't i haven't seen him this is dubious I, i've not seen him this year that <laughs> <laughs> now he's coming at eight o'clock for sports updates so please just stay tuned for for for for, for kenny ogumiloro he will be taking over from us at eight o'clock for sports uh, update. I'll take one more comment and then we'll take a break. Hello, good morning. Hello, good morning. Uh, good morning. Oh, you're welcome, my brother. I want to talk about uh, Mr. President as regards the fact that uh, Nigerian Republic comes mm. to the As far as I am concerned, that is evidence that come from the public not the of the president. Mm. I think I Joma is that uh, when I read the very much, my brother. Good morning. Well, thank God he's leaving. Yeah, yeah, yeah. <laughs> I, I would have loved to take a look at what's trending on our Facebook wall, but I'll do that after the last commercial break. Do stay tuned. It's freshly pressed from Fresh 105.9 FM. bí gbogbo wa ṣe múra sílẹ̀ fún ti pọ̀pọ̀ ṣinṣin àyájọ́ àwọn èwe ti fresh fm blast fm twenty twenty three tó máa wáyé lágodi pass and garden àwọn bí wọ̀nyí láti lè rí tíkẹ́ẹ̀tì rà kó tó dọjọ́ náà made property tó ń bẹ̀lẹ́gbẹ́ ìbàdàn nordic secretariat ìwòrò tv africana ọ́fíìsì báyọ̀ falẹ́kẹ̀ ní garage eob multiventures tó ń bẹ ní niger west challenge gravano lounge ládégbàyí àwọn ẹ̀ka top success tó ń bẹ ní challenge ring road àti ní mọ́kọ́lá bbt lounge Palm small ring road ripples event and catering akala expressway letiji properties buy small ọjọ́ furuko ní bodijà furuko ní jẹ́ríkò furuko ní kòkúmọ̀ dùgbẹ̀ àti gbogbo ẹ̀ka furuko tó ń bẹ nìbàdàn two thousand naira lẹ́ẹ̀ máa já tíkẹ́ẹ̀tì fọmọ kọ̀ọ̀kan àwọn òbí la máa já tiwa pẹ̀lú one thousand naira fresh fm blast fm children's day twenty twenty three ó yá lọ já tíkẹ́ẹ̀tì yẹ. nǹkan tí mo ìfẹ́ tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ́ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. freshly pressed, just about uh, five minutes uh, to go. let's talk on just one brief, very briefly, one more talking point. Uh, Sheon Kuti, you hmm. can't be complainant or pro and prosecutor. Magistrate tells police, and then police versus Kuti, persecution in prosecution. Briefly, something. Well, I, I think I'll pick that of uh, Ebunolu That's an article. Hmm. That uh, uh persecution in in uh, in prosecution. Hmm. You know, he, he had he had supported the police against Sheon Kuti in the last article he wrote, and this is a statement confirming you know something that we know uh, in Yoruba parlance they will say e, ebu alontan, taun hmm. taboni tanoe hmm. you know uh, that, that's, that's convoluted. Yeah, yes, yes. I, I, I'll just paraphrase it. Please you do. know this story about tortoise. Mm. You know, uh, offending uh, you know its in-laws and the in-law had to punish him tie, tie him to a tree mm. and people that were going to farm and some other place saw him everybody blamed you know uh, thought it's the japa for doing that and uh, when they were <laughs> coming back <laughs> he was still there being punished you know and people now turn their anger against the you know the in-law so it's the same thing that is happening to nigerian police mm. you, you you nigerians have been you know united condemning what Sheun did to that police officer. Mm. Now it's becoming like they it's it's out of vengeance that they are doing what they are doing, you know, to Sheun Kuti. Uh, and it got to a point that even some people wanted to protest. In fact, they actually carry placard, you know, in, in front of the court that day, mm. free Sheun Kuti and all that. Mm. I, I think the Nigerian police should also watch it. The goodwill you enjoyed throughout last week mm. is about being eroded. Yeah. Don't lose it completely. Mm. Mm. Don't lose it completely. Thank you very much. Uh, <laughs> uh, time is fast spent. Let's let's take a look at what's uh, going on on our Facebook wall. Her Prince uh, Sumonu Olabisi. Uh, good morning. Uh, on Festus Kiamo, it's disheartening to have such a person and his cohorts in government. They have successfully enjoyed the benefits of the office now. It comes out to say such appointment is unconstitutional. Posterity will judge them. Ayo Anthony. Good morning. Uh, regarding Tina Turner, may her soul rest in peace. Mm -hmm. I remember using her lyrics to write love letters to, ah, to, to, to, to, my girlfriend. That's a legend. In the 80s and 90s. <laughs> <laughs> and then Binga Adewale says, Sirs, lawmakers should not approve anything for President Buhari anymore. Why now at 99.9 .9 hour? Let the uh, status quo remain. All these will affect BAT's government. Why now? BM Shegun, I really love your opening notes. Thinking is one of the main symptoms of Nigeria's problems. We always fail to think about the effects of every action we take. Daniel Owosh, uh, I think that must be Owosho, he keeps saying, I can't wait to leave office, yet he keeps signing loans and borrowing money. <laughs> Baba, Go in peace, Jare. <laughs> Bello Adebayo is only one question. She said, Is this the original PMB? <laughs> That's his own poser. Bengadi Wale says, mm, On relocating to Niger or Chad, Buhari's incompetence in leadership is obvious. We believed him on security as a retired general, but he failed woefully. I listened to Pastor Additional on channels. Aso Rock changes people, and uh, Actual Rock changes people. Oh, Meanwhile, Nigeria is not cursed. Our problem is leadership. Callers should be careful of what they say ah, on a Thank national you. radio like Fresh. Thank you. There is a ray of hope for my dear country. God Thank bless you. you. for that God statement. And uh, lastly, Olaiwola Yakub Abimbola, he says, don't mind uh, Mr. Minister Keyamo, since his current food has almost finished. <laughs> he's now trying to get a good face from the incoming administration he should return all the salary and allowances. he wants to get the food off the table for other people. <laughs> thank you very much samson uh, for keeping the faith. thank, thank you, you, for having to, me god bless nigeria. and thank, thanks to every other person who has contributed to this program do join my colleague chike nna ogbogu on the same program tomorrow morning by the time we meet again next week we will have had a new president of the federal republic of nigeria it shall be well with nigeria may i leave you with this word of encouragement. There are many things that people call impossible. But if God has not called them impossible, never you call them impossible because possible and impossible are in the power of the tongue. Right, my name is Nyojo Adibite. I want to wish you a wonderful day and uh, I'd like to announce again Kenny Ogumiloro is here this morning. So stay tuned. Uh, Kenny, can you come in now for sports update? Thank you very much for being there. Ehe orogbin bin bin bin orogbin babatunmi ṣe live in concert Blix twenty twenty three no be me dey fight na me dey win all of grace Jogo center máa gbọ́ pitipiti rò lálejò tá a bá ń kọrin tá a tó jọ ń yìn gbogbo wa ló máa gbé bọ́dì sókè bí dókítà Yinka Ayefẹ́lẹ́ Mike Abdul Bídèmí Ọláọba Tolúwa Sing Simbas Honours Àríyọ̀ Ẹ̀dá Tíátà BBO Àyẹn Jésù Gaze Baba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bá ń gbàgbẹ́dù ìyìn sí wa lára ọjọ́ yẹn máa dùn yọ̀gbàyọ̀gbà Babatunmi Amishe live in concert Blitz 2023. no be me the fight na me the win àjọ máa wà níbẹ̀ ní ticket regular 2 k vip 5 k vvip 50 k table of ten 250 k table of ten 500 k Blitz 2023. Sunday Ojo kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ló máa ṣẹlẹ̀ ní Hall of Grace Jọgọ́ Center bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́ta ọ̀sán gẹ́gẹ́. onígbọ̀wọ́ kẹ́mísán ekas global agbátẹrù ìpolongo Fresh FM Ìbàdàn Blitz 2023. máa gbé bọ́dì débẹ̀. ibi ẹ̀sìn mi jẹ́ bẹ́ẹ̀ mo lè débẹ̀ o. Every morning is an opportunity to take your hustle to the next level. So, start every day with a great tasting cup of Nescafe 3 in 1. Just add water and enjoy the blend of coffee, creamer, and sugar with that rich, creamy taste you love. To help you start strong and make every morning count, Start strong, finish strong. Nescafe. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM Ibadan. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, a beautiful Thursday morning from the studios of Fresh FM 105.9. Uh, this is the Inter Milan of all radio stations in the southwestern part uh, of Nigeria. Ladies and gentlemen, check your time uh, two minutes at gun past 8 o'clock on the AM side. Um, it's another sport o'clock. Ladies and gentlemen, my name is Kenny Ogumiloro. I am your radio friend, and you know the deal every time you listen to my voice on this radio radio station. Um, the time is right to preach the gospel uh, according to the word of sport. Uh, ladies and gentlemen, on the program for this beautiful Thursday morning, um, we shall be taking updates concerning uh, the oldest club competition in Nigeria. That's talking about um, the Nigerian Federation Cup. Um, Bendel Insurance through to the quarterfinal stage. Um, this team is chasing domestic double uh, in the Nigerian Football League uh, for this season. Um, Kwara United also secured a place uh, in the quarterfinal stage of the tournament and not forgetting the Akure Gunners. That's talking about um, Sunshine Stars uh, also through to the quarterfinal stage. We take a look at the result of the games that went down uh, yesterday from the Federation Cup uh, round of 16. And of course, from the continent of Africa, Nigeria Falconet made us proud yesterday in the Waffle Zone B a tournament after thrashing their opponent, Togo under 20 women national team, by six goals to nil. Celebrating European football news. Tonight, it's the night between Manchester United chasing the place in the top four versus Anakaye FC. Ladies and gentlemen, um, a lot to play for for United tonight uh, against the Chelsea Football Club. Um, and last night uh, in Italy, Inter Milan de Nerazzurris uh, became the champions of the Coppa Italia for the second year in a row. Um, ladies and gentlemen, once again, uh, welcome on board Fresh Sport. Uh, this is uh, beautiful Thursday morning. once again, my name is Kenny Ogumiloro. Let's begin the show from Argentina, where Nigeria Flying Eagles made us proud uh, yesterday night in Argentina after defeating the Junior Azuris uh, by two goals to nil uh, to book a place in the quarterfinal stage um, in the knockout stage of the ongoing um, FIFA Under 20 World Cup right there in Argentina. Ladies and gentlemen, against all odds, um, the Nigerian boys made us proud. Defied all the odds and prove some of us wrong. Ladies and gentlemen, uh, Coach Ladan Boso is the coach of the Flying Eagles of Nigeria. He reacted to the win uh, of his boys yesterday over the Junior Azuris. Uh, ladies and gentlemen, from Bendoza, this is a beautiful Thursday morning. Let's listen to the voice of the coach uh, of Nigeria under 20 Flying Eagles, uh, Ladan Boso, in his post match reaction after Nigerian boys got a win yesterday to book a place in the knockout stage. Head coach Ladan Bosso, congratulations for the wonderful victory against the Italians. How will you describe the game? Well, the first place I, wish, I want to sincerely appreciate the effort of everybody, stakeholders have been banana horse. It's not uh, Coach Bosso's team, so the congratulation is not for Bosso. it's for Nigerians at large. So, and, uh, with what we have seen, we played the first match with uh, a lowly uh, rated uh, country, that was the Dominican Republic. We saw what we did and we saw the output of the players. But nevertheless, it, is an, it was an expected end because uh, first match of the World Cup, uh, most of them, almost 100% of these players, this is the first time of appearing in the World Cup. And I believe as we are going, I think uh, Nigerians should expect better performance from these boys going forward. Who are you dedicating the victory to? Uh, for now, I dedicate this victory. but I don't want to look at it as something, but for Nigerians and, of course, for the critics, for those that are, for the critics of the federation. Okay. Uh, what are your plans for the next game? Yeah, of course, we have seen Brazil, and I've came here with 21 players. I think uh, those players that have not played the first two matches, of course, we give them time to start. Thank you very much, and congratulations. Thank you. Thank you. The voice of the coach of Nigeria under 20 flying goals, Laden Boso, reacting yesterday after at the famous win the Nigerian team got uh, over their junior do, over the junior Azuris of Italy at the ongoing FIFA under 20 uh, World Cup in Argentina. For the sake of records, um, this was the second time uh, the two countries would meet at this stage of the FIFA under 20 World Cup. Um, the first time we met was in 1987 uh, in Chile, where the Italians uh, defeated the Nigerians. Uh, by two goals to nil and Revenge, they say, is always sweet. The Nigerian boys avenged the defeat of their senior colleagues yesterday in Benduza against the junior Azuri Sofitli. Also from the camp of the Flying Eagles on the show this morning, Abel Oguchi is one of the players in the camp of the Flying Eagles. Um, he also reacted uh, to the win of the Nigerian boys uh, over their junior Azuris. Uh, once again, from the camp of the Flying Eagles in Argentina, let's listen to the voice of one of the players, Abel Oguchi speaking yesterday after the win over the Junior Azuris. Congratulations, great game. Yeah. How will you describe the victory? Yeah, it's a very great feeling. It's a very great feeling. I think yesterday you asked me uh, how, is, how is the game going to be today, and I told you it's a game of win or draw or you lose. And today you see it's a victory game for us. Yeah, so I want to say congratulations to the whole team, and uh, I'm very happy. Our fans are happy too now back there in Nigeria. 2 0 win against a very tactical uh, Italian side? I mean, what is next? Yeah, it's not it's not an easy game today. It was so it was a great team we played against. So I think uh, the next game we're gonna play, I think we're gonna go out again to secure the three points. We're gonna go all out again to secure the three points. Yeah your message back home to especially Nigerians? Yeah, Nigerians I should be happy that I will won today. And already I think our people promised them that we are going to win uh, today. Yeah, and we got it for them. One won exactly three points for them today. Who are you dedicating this victory to? No, to all the fallen Nigerians. Back then, Nigeria, I the three points to them. Yeah. The voice of Abel Oguchi, one of the defenders uh, in the camp of Nigeria under 20 uh, Flying goals. um, doing, I mean, speaking yesterday night uh, after the famous win uh, over the Junior Azuris of Italy. The immediate uh, past minister for sport in Nigeria, uh, Sunday Akindari, was also uh, one of those that applauded the, the, Nigerian boys yesterday after the win over the Italians. According to Sunday Dari, maybe the spirit of Niger was in action yesterday for the Nigerian boys voice uh, from Abuja, the federal capital territory. Ladies and gentlemen, let's listen to the voice uh, of the former minister of youth and sport in Nigeria, Honorable Sunday Akindare, reacting to the win of the Nigerian boys uh, yesterday over the Italians. So uh, Nigeria just defeated uh, uh, Italy now and picked the second round ticket at the 2023 Under 20 World Cup. Uh, what would be your reaction to this? You know, it might sound like a cliche, but it speaks to the situation. There is no killing the Nigerian spirit. Just when you think that Nigeria will falter, Nigeria will fail, Nigeria team will faint, that's when you get the comeback kid. You saw the game between Brazil and Italy. After I watched that game, my heart fell. I'm like, are we going to be able to face these people? And I said, okay, let's just get a draw. The fact that 2 goes to 0 shows the power and the strength of developing youth football. That is where the secret of success of football nations lie. Look at Senegal, look at their dominance at every level. That dominance was built from bottom up. Their youth teams were built up, they graduated them over time up to the senior team. We need to return to that youth football development. And we're seeing the result of it. And I hope this team will go further. And then eventually, most of them will graduate into the Super Eagles. And I wish them the best of luck as they continue the campaign for the next round. Thank you very much. 2 0. 2 0. <laughs> So this is a Tufe Sidibia doing the power of Niger, and this song is dedicated to all the hardworking Nigerians uh, spread all over the world, um, uh, doing everything to put food on the table for their families. And of course, the power of Niger is always, always very important uh, for Nigerians um, uh, to defy all the odds uh, and make the country proud. All right, uh, joining me on the program this beautiful morning to talk about um, what the Flying Eagles did yesterday in Argentina is Olayinka Olatubero Yinka. Uh, the Nigerian boys shocked us yesterday. The result shocked me. He shocked you? <laughs> he shocked me too. He shocked you too. <laughs> well, I, acts on our faces, uh, especially me. I, I see your activities on social media. How people are calling you out. Maybe you don't drag finish. what we do is based on statistics and uh, looking at recent form and the mood among Nigerian national teams. Remember, the Super Eagles were not in Qatar. Mm-hmm. Remember, the the Super Falcons were not super in Morocco. They were third. Be- they were the fourth best team mm-hmm. in that WAFCON. Remember, the under twenty 2023 will not be in the Olympics, okay. and the Chan Eagles did not qualify for Chan tournament. Okay. And looking at the under 17 guys, will not even be like the World Cup. so the mood around here suggests it's always suggestive of one thing that maybe the Nigerian football is not in a good state of even mind. The former minister said he was hoping for a draw. Uh, well, so, against the Italians. But uh, uh, what I saw yesterday was out of this world. That's one of the shockers in soccer. That's one of the things we had Real that We go to Camp Nou and defeat Barcelona, and that's so, some of these things we see in football. That we say football is not a, uh, it's like biscuit; it could break anywhere. <laughs> So, so it is what it is. What was um, the major difference last night? Would you say the motivation for the boys? I mean, the philanthropy that went to meet them. That them, if they win these tournaments, is going to make them proud landowners in uh, Abuja. Would you say that was the major, um, the major um, points where the boys said to, us, to themselves, let's go out to the field and let's do this for Nigeria. Yeah, psychologically, yes, it could have the, it, could, motivation it, it could work man. on their psychology. Yeah, I, I agree with you. When you are actually gunning for something, you know, you want to be who, does not want to own land in Abuja, who, who in this world. But looking at it, Kenny, I, I saw yesterday, I, ca- I can't believe I will begin to praise the tactical masterclass of Landamboso, who is not a good friend of mine. I don't like his job. I've never liked him. But what I saw yesterday was brilliant because <laughs> let me say player for player. We should apologize to Laden Bosa. I'm not apologizing. He had a good game. He has had several bad games. We, we apologize. I, I looked down on them. I <laughs> no, no, no one, one thing I saw yesterday. So I apologize. I apologize. The, the Italians were ball playing team. They play the ball on the ground. They are all of them. They have playmaking skills. And Naramboso, we know him that he builds monster. In time. He, uh, that's why I said in one of our programs, he should be a fitness coach, not a tactical coach. What we saw yesterday was a a physical football, physical approach to counter their tiki taka. We use taka tiki to counter their tiki taka. And when they when they ran out of ideas, we pounced and we scored. We scored two goals, and now we are through to the next phase. I never gave us a chance in a t- in a group where we have Italy and Brazil. I thought it is all for Nigerians flying. kudos to them. The two time finalist of done Now all Nigerians are smiling to We're work. smiling now <laughs> because the boys are through to the knockout stage, uh, irrespective of what happened in the final group game uh, against the junior Samba boys. And talking about Brazil, uh, they recorded the biggest ever win in the history of the FIFA Under 20 World Cup yesterday after defeating Dominican Republic by six goals to nil. for the sake of records, this is the biggest ever win in the history of the FIFA Under 20 World Cup. African champion Senegal Under 20 2020. They're on the brink. They are struggling on the brink of being eliminated. Yes, they, Senegal is struggling at the World Cup. They, they, had a wonderful performance against Japan in the first game. They, lo uh, they lost that game by a solitary they goal. Drew yesterday against Israel. Against Israel yesterday, they drew, and you begin to wonder. <laughs> okay, that's one. The, that's one of the things we say. Football will shock you. Football will teach you a lesson of your life. Football will humble you. Yeah. And this is the best team 5th uh, under 20 team in Africa yeah. struggling at the, at the World, World, Cup. Uh, look at I. Uh, let me say, let me say, <laughs> a laughing stock in the in an Afcon is now becoming the sinuj of all eyes in a FIFA World Cup. So it is what it is. Yeah. Congratulations to the Flying Eagles, Senegal. Maybe they should taste defeat so that they will be humbled at least a little. <laughs> Let's pay some bills. When we return from this commercial break, we take our business uh, straight to Europe. Ebere Easy has been invited to the camp of the Three Lions, and Gareth Southgate came out yesterday to give up reasons why Iberi Eze was invited and Raheem Sterling was dropped uh, from the Euro 2024 qualifier involving the three Lions of England. Let's pay some bills. After this commercial break, we we'll listen to the voice of Gareth Southgate, head coach, the three lions of England. àti pẹ̀lú ìrìn àjò sílẹ̀ mímọ́ kàábà lójúṣe tẹ̀dá jẹ Allah èyí fáwọn tó bá lágbára láti rìn àjò náà ní alukurihani orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́rùn wí láti mú kí ìrìn àjò náà rọrùn ilé-iṣẹ́ ìfowópamọ́sí Jaiz Bank PLC ní àjọṣepọ̀ pẹ̀lú National Art Commission of Nigeria àti State Pilgrims Welfare Board ti fọwọ́sowọ́pọ̀ láti ṣàgbékalẹ̀ ètò hajj savings scheme láti mú kí èròǹgbà yín ó di mímúṣẹ ilé ìfowópamọ́sí Jaiz PLC Hajj nìkan ṣoṣo ló máa ń gba owó fún àdáyà lọ́wọ́ gbogbo àwọn tó bá fẹ́ rìnrìn àjò sílẹ̀ mímọ́ léyìí tó wà fún gbogbo arìnrìnàjò yálà tó bá fẹ́ lọ pẹ̀lú ìfowópamọ́ fún ìrìnàjò hajj hajj savings scheme tàbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹni bá fẹ́ rìnrìn àjò ní láti san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti àádọ́ta náírà ninety thousand five hundred and fifty five naira sí èyíkéyìí ẹ̀ka ilé ìfowópamọ́sí Jaiz Bank tó súnmọ́ yín jùlọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero zero seven seven three zero zero zero zero zero tàbí àtẹ̀jíṣẹ́ ímeèlì sí info at jaizbankplc dot com. labbaik better than Lando. close up toothpaste Don't carry the senior brother of a wolf enter town when you buy 140 grams close up you go get free 25 grams close up complete fresh protection with no extra cost that is to say for every 140 grams close up red toothpaste when you buy free 25 grams close up complete fresh protection dead there for you make a rush am as in the hold before e finish close up stay fresh and protected. This na another one. The Samsung Galaxy A series family don plenty. The A24 series don't land and na phone where the camera carries three eye. The experience where you go get a eh, not be here o. Oh. And then get knox protection for every A14, A24, A34 or A54 where you buy. You go collect free travel adapter. Not forget say with Samsung Flex Pay, you fit pay shikini 7,000 naira every month to get either Samsung A14, A24, A34 or A54 phone. Then pay small small for 3 to 12 months installment. Go get your A14, A24, A34 or A54 phone for any Samsung option go to right store wey near you hurry now wey market still dey o better than land oh. close up toothpaste Don't carry the senior brother of a wolf enter town when you buy 140 grams close up you go get free 25 grams close up complete fresh protection with no extra cost that is to say for every 140 grams close up red toothpaste where you buy free 25 grams close up complete fresh protection dead there for you make a rush and as e before e finish close up stay fresh and protected. Good afternoon, everybody, and welcome to Wembley Stadium for this media conference to confirm the England squad for the forthcoming UEFA Euro 2024 qualifiers against Malta and North Macedonia. Raheem Sterling's obviously going to be a headline omission <coughs> from, from, this squad. He, he, missed the last one as well because of injury. What, what's the situation there? Well, I spoke with him a week or so ago. Um, a uh, general uh, catch up. He's not happy physically with his condition, um, been carrying a hamstring problem. So he really wasn't in consideration. Um, so we, we didn't get to the point of whether he should be in, whether he should be out. Um, he, he doesn't think he's operating at the level that he needs. And uh, so that, that was the conversation I had with him. Um, on a more positive note, Eberici Eze gets his place um, back in the squad um, in what is an incredibly competitive part of the pitch for, for this England squad. So why has he got the nod? Well, we've liked him for a long time. He was very unfortunate. I think just before the Euros, we were going to call him into a prep camp to have a look at him, and he got a, bad injury. Um, the day we were going to, I remember talking to Roy Hodgson about him then, and um, Roy telling me he'd picked up an injury in training that day. So I think he has finished the season really strongly. Um, he can play in a couple of positions across that attacking line. Um, he's a goal threat. He's got um, nice ability and burst of speed to go past people and to take people out of the game with uh, dribbling skills. Um, so, yeah, we're looking forward to seeing him a bit closer, and everybody I speak to talks brilliantly about him as a person as well that was the voice of the coach of the Three Lions of England, Gary Southgate, giving reasons why uh, Iburuchi Eze was invited uh, to come to the camp of the Three Lions ahead of the Euro 2024 qualifier against Malta and North Macedonia. This guy is gone. He will no longer be eligible to play for Nigeria as soon as he makes his debut uh, for the Three Lions. Um, before I leave the program, this is a beautiful morning. Congratulations um, uh, to the Nerazzurris. Inter Milan uh, defeated Fiorentina last night by two goals to one to win the Coppa Italia for the second season in a row. Um, Lautaro Martinez has scored two goals for the Nerazzurris. One game winner last night in the Premier League. Brighton and over beyond and Manchester City ended one world at the Himex Stadium. And of course, in Spain. Uh, Real Madrid, the former champions, defeated uh, Rayo Vallecano two goals to one. Um, the Yellow Submarine Villarreal uh, defeated Cadiz two goals to nil. Um, and Sevilla ended 1 1. Um, Espanyol and the Roger Blancos Atletico de Madrid ended uh, three goals apiece. Uh, Real Betis lost at home to get Getafe zero goals to one. And finally, um, coming from the NBA Eastern Conference of playoffs. Um, Boston Celtics will be at the TD Garden against the Heat tonight. Uh, don't forget the Heat uh, leading the series by 3 and 1. It has never happened before in the history of the NBA that a team would come from 3 0 down to win a playoffs final. Fingers crossed that the TD Garden today, if Boston settings, uh, will take the game 5. Ladies and gentlemen, check your time 8.21 on the clock. 21 minutes, gone like 21 seconds. On behalf of my studio manager, DJ Brights, my name is Kenny Ogumiloro. Let's do this again this evening by 4.30 on this beautiful radio station. Until then, um, enjoy the rest of your day. Stay out of trouble. Uh, see you this evening. I am out of the studio. Oh, yes. Nasco quality cornflakes are so full of nourishing goodness because they are whole flaked cornflakes. Whole flaked cornflakes are made by a natural flaking process that retains all the natural goodness of the whole corn for whole nutrition, whole taste, and whole crunchiness for the whole family. So, next time you're eating cornflakes, make sure it's whole flaked Nasco cornflakes. Nasco cornflakes, nourishing goodness anytime. kalẹ̀ o ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò eré orí ìtàgé owó kékeré èyí tí àjọ NDIC ṣe onígbọ̀wọ́ ẹ̀ àkọlé eré ètò ní ni òun pé ní oníjìbìtì ẹ máa bá wa ká lọ. àsìkò tún ti dé fún Victor Osimhen láti gbá bọ́ọ̀lù wọnú post gbogbo àwọn èèyàn ti jókòó sẹ́gbẹ̀ẹ́ àga wọn a ti ń wòran àwọn bí Victor Osimhen máa ṣe ṣe kínní yìí. góòlù ti gbé bọ́ọ̀lù wọlé gbogbo àdúgbò ẹ pariwo. bẹ́ẹ̀ ni o ẹgbẹ́ abábọ́ọ̀lù mi ni o ó lágbára o bá mi ṣebí mo ti sọ fún yín pé kẹ́ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ jàre wo bó ṣe ń fọ́tá bí ẹni pé ìwọ ló ń sanwó fáwọn agbábọ́ọ̀lù ọ̀hún àbò pẹ̀lú àwọn tó ń ṣàkóso ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ni. bá mi ṣáò lè bá yín ṣàwàdà mọ́ ni àbí nítorí ipò kẹwàá tẹgbẹ́ abábọ́ọ̀lù yín wà lórí àtẹ ìgbélé wọn. <laughs> jọ̀ọ́ yàgò fún mi ó jàre kì í kúkú ṣe pé wọ́n ń bù mí lówó lórí bọ́ọ̀lù tí wọ́n ń gbá kán lọ wábì kan jókòó sí ó ó ga o bàá mi bẹ́ẹ̀ tẹ́gẹ́ agbábọ́ọ̀lù yín bá bẹ̀rẹ̀ sí í jáwé olúborí gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí máa yí padà kíákíá o. ẹ̀ ló ẹ ká san o ẹ jọ̀wọ́ ta ló wà lójú òpó. jíde ló ń sọ̀rọ̀ láti ilé ìfowópamọ́sí jíde láti ilé ìfowópamọ́sí mi àbí? ó dáa kí ni mo lè ṣe fún yín. mo fẹ́ fi tọ́ yín létí pé àṣìṣe ráńpẹ́ wà nínú ọkàn BVN yín mo sì ń pè yín láti jẹ́ kẹ́ ṣàtúnṣe sí àṣìṣe náà. ṣé lóòótọ́ ó dáa ọ̀nà wo la lè gbà láti ṣe àtúnṣe yìí. eléyìí ò le rárá mo kàn fẹ́ kẹ́ dáhùn àwọn ìbéèrè kan tàbí méjì. ó dáa mò ń gbọ́. ṣebí ọ̀kan èjì èjì àti ọ̀kan ló bẹ̀rẹ̀ bífi ẹ̀yìn. bẹ́ẹ̀ ni. ó dáa ọ̀kan wo ló parí rẹ̀. nǹkan tó parí rẹ̀ ni O lè E. ẹ jọ̀ọ́ mi ò ráyè àwàdà rárá nítorí ẹnu iṣẹ́ ni mo wà gbogbo wa la dẹ̀ mọ̀ pé ọ̀kan bífi ẹ̀ ó ní a b d tàbí O lé E nínú ẹ jọ̀ọ́ ẹ má fi àkókò mi ṣòfò. ọ̀gá tí ò ráyè àwàdà rárá ilé ìfowópamọ́sí wo lẹ ti ń pè báyìí. mo ní mò ń pè yín láti ilé ìfowópamọ́sí yín ah, ah, ṣé àti ìsọ̀rọ̀ kọjá gbogbo ilé yìí. kí ni orúkọ ilé ìfowópamọ́sí mi? àló mo ní kí ni orúkọ ilé ìfowópamọ́sí mi. ọ̀gbádùn orògbó lọ́pọ̀lọ́ àbí já kúrò lórí aago mi jàre máa fojú ẹ rí mábò onírànú. <laughs> <laughs> àwọn ni o ẹ wàá rí nǹkan bí bó ṣe ń lọ káàkiri láti lu àwọn èèyàn ní jìbìtì rèé o. ọmọ mi ọpẹ́ ni fọ́lọ́run pé o mọ gbogbo ète wọn àwọn ọ̀daràn yìí ń gbọ́n sí lójoojúmọ́ ni ṣùgbọ́n nípìn gbogbo ẹ̀ àlàyé tó o bá ṣe fún wọn náà lè lò láti fi lù ọ́ ní jìbìtì tọ́ má bẹ̀rẹ̀ sí ní pò ọ́ nífun tọ́ ń bèrè ohun tí ò sọnù lọ́wọ́ rẹ̀ àwé tètè júbà ẹ o. bẹ́ẹ̀ ni o bá mi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká padà sórí pápá ẹ̀ ń o ṣé o rí i pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi ti tún gba ayọ̀ kan wọlé. ìwọ àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi yìí pẹ̀lẹ́sẹ̀ o olórí ẹgbẹ́ agbábọ́ọ̀lù. rí i dájú pé o mọ àwọn ohun tó jẹ́ bàbàrà nípa àjọṣepọ̀ láàárín oníbàárà àti ilé ìfowópamọ́sí rẹ̀ má ṣe dá ẹnikẹ́ni tó bá pè ọ́ lórí ẹ̀rọ alágbèéká láti béèrè àlàyé nípa nǹkan ìdánimọ̀ BVN rẹ tàbí ti ike ìgbowó ATM rẹ lóhùn má ṣe fowó rẹ sí ilé ìfowópamọ́sí tí ò ní ìdáàbòbò àjọ NDIC lórí kówó rẹ má bàa wọgbó rí i dájú pé àwọn ìwé àlẹ̀mọ́ pélébé tó ní orúkọ àjọ NDIC wà lẹ́nu ọ̀nà àbáwọlé tàbí nínú gbọ̀ngàn ilé ìfowópamọ́sí rẹ tàbí kí o ṣe ìwádìí àwọn ilé ìfowópamọ́sí tó ní ìdáàbòbò àjọ NDIC lórí ẹ̀rọ ayélujára www.ndic.gov.ng ọgbọ́n la fi ń ṣayé ìwà la fi ń ṣòde ọ̀run. nǹkan tí mo bá ṣe ò ní fẹ́ mi láì ní òdiwọ̀n ó tó pẹ́rẹ́kẹ̀lé lójoojúmọ́. ìfẹ́ tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákọlọ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. Colors. They add meaning to our lives. From birth and naming of a child. May your life be rich and potent as the red palm oil. Amen colors tell of the feelings in our hearts Aww. through rainbow like roses or even bubbly emojis. Colors speak of our distinctive ancestry through the shade of our skin. Colors are in the bright garbs we wear to impress or the deluxe coat we give our buildings. Wow, this is so beautiful. And with our proudly Nigerian deluxe paints now available in any color, express your world however you want it. Visit a Dulux Color Center to get any color instantly. Dulux, let's color. Guy, if I taste you all this plenty airtime and data, <laughs> who are they take flex? Now dash glow dash me, you go believe. <laughs> dash get for this kind economy. I beg you. Dead now, as I buy my glow sim like this, spirit, I first collect one thousand naira welcome bonus, Sarah. <laughs> as I come recharge, bam, glow knock me ten times airtime bonus. I also enjoy double data. Join. Wait, oh, you mean One thousand naira welcome bonus yes plus ten times airtime bonus yes plus double data again yes but for which universe na <laughs> the globe rekete universe na you wan try oh mo no wonder boys dey flex anyhow on top phone seven non-stop ehn i tok am my pipo not let grass grow under your leg o oh. go get your glow sim today dial star seven seven seven hash to buy and enjoy ten times airtime bonus plus up to double data offer dey for both new and existing subscribers dem Glow Unlimited. No matter where you live, no matter how we be, I go always there for you. Anything where you chop or oh, whatever you drink, oh, I not need it back for hey. you. Oh. All I ask in return is that you treat me a little better with bro, Toilet cleaner, my hygiene, now your own. Oh.

bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ́ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. dentist. Wetin be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use use fu? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Now, the Nigerian Dental Association, they recommend Colgate. No matter where you dey, no matter how we be, I go always there for you. Anything where you drop or oh, whatever you drink oh, I got to be the bar for you. Oh. All I ask in return is that you treat me a little better with Ibo. Toilet cleaner, my hygiene, your own. Oh. for me and you, so make we win, no. Fresh FM la wa Fresh FM la wa àmì Fresh FM la wa ń tẹ́tí sí sá. Fresh FM la wa ń gbọ́. àwọn ìròyìn ajá balẹ̀ tó tún gbẹnu gbọ́n. Fresh FM la wa ń gbọ́. kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ìtàn akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè téńté tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine òǹkìlẹ̀ falafala fresh fm. ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. nínú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh, lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó ṣe bòmílà kódà ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM. tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. yes adúpẹ́ o. àtúndé bá a ṣe é dé o hmm. lórí ìròyìn ajá balẹ̀ hmm. èyí tẹ̀yìn ṣetán láti mọ̀ bá ní kó jẹ ní rush rush. ìbà nígbà tá a fomi já a bomi là hmm. ó kì í pọ́n bí ọbẹ̀ tápà ni ẹ yọ ìyá kan mọ kiri kiri tá a mọ ra mú gbà kan tá a sáwọ òsì mọ̀ pé àwa kan di irukun dìkú di. kábíyèsé. àwọn òkìbẹ ọdún bẹ́ẹ̀ òkìbẹ ọdún bẹ́ẹ̀ ẹ pé kíní ta. kíní ta. tí ìtọ́pọ̀ lukuluku kaba yìí ni yóò wá tutù yóò wá kó ice block sínú rẹ̀ ah. ọwọ́ pòrùn ti mú ata àti làágùn bá ti rọ sínú ọ̀rá ah, ó kí bí ọdún bẹ́ẹ̀. ẹ mọ bulugẹ ẹ mọ gbọ́n luwe eh. <laughs> ẹnu ti jẹ nígbà àgbà tá a ti jẹyún tí ò pa wa lórí hmm. ó kì í bí odúbẹ tàjà balẹ̀ náà kò ní pa yín lórí kò ní lágbára lọ́wọ́ elédùà kò tiẹ̀ pa yín lórí rí àdá sì ìdí aṣọ rẹ dáràn lọ́rọ̀ tí a náà lágbára ọlọ iṣẹ́ tààràn ikọ ni. àjà gbọ́dọ̀ jìn mọ lógbò lẹ́sẹ̀ o. Ah, ah, èmi ò ṣe mo sọ débẹ̀. ọ̀dọ̀ wọ àwọn àwòrò ṣàṣà. kábíyèsí. Ah, eh, kábíyèsí olórùbá rẹ̀. àwọn ìwé tá a kó wa mi ò mọ̀ bóyá wájú ìwé tọ̀dọ̀ tiẹ̀ ọ̀pá bátànìdà tó bá ti di count down to ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ ní eh, nàìjíríà. count down kankan kankan lè léyìí ṣùgbọ́n tó sọ ń bẹ̀ ọ ní ìjọba àpapọ̀ ti gbà pé láti san owó Eh, Paris Club deduction fún àwọn gómìnà oh. wọ́n sanwó ẹ̀ ní oh. níta ìwọ́jú oh, yìí. Eh. àmọ́ bí wájú. tàǹgbà eh, náà ni bí ẹ ṣe é ṣe nù. ó ń lọ fà á. ó kújọ́ báyìí o ó kújọ́ báyìí o ó ń lọ o ó ń lọ o ó ń lọ o. <laughs> oh my god torí mo tún wá wo ìwé ìròyìn punch mo ní a ah, ṣé yìí ń ṣìwé mú báyìí mo wá rí i pé ókèé. Okay bí iwájú bí òde ìwé wọn ṣe rí bí countdown bá ti ń ṣẹlẹ̀. bínú bínú òwe ṣe rí ni a ṣe gbé síta. mo wá òkè a ibo làwọn àkòrí wá wà àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ eléyìí ń ṣàpẹẹrẹ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ láǹfààní àti ní àwọn ìwé ìròyìn lọ́wọ́ bó ti ẹ̀ yẹ pé gbogbo ẹ̀ náà láàtú sí ilé tí gbọ́ eléyìí ń ṣàpẹẹrẹ pé bá a bá dá ogún ọdún a pé bá a dá ogún oṣù a kò mẹ́ńdè tí ń bọ̀ yìí òun náà ni sáà jọba muhammadu buhari àti yemi ọ̀ṣínbàjò àtàwọn ọmọ ìṣọmọgbò ní ó tẹnubodò tọ́já sí pé àwọn ìwé ìròyìn ti bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi fàpẹrẹ níta gbangba punch fún tòní wọ́n ní can't down to handover tí ọwọ́ pààrọ̀ agbára wọ́n ní èyí tó kẹ́yìn ìpàdé ìjọba ní àbújá lọ́hùn ó wáyé ní àná òde yìí láwọn ìpínlẹ̀ àwọn gómìnà ti túlé ká o Sanwó-Olú ti sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ kọmíṣánná àtàwọn míì tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ pé ó yá kí wọ́n jáde kúrò ní ọ́fíìsì o kí wọ́n sì fa gbogbo dúkìá ìjọba lé ẹni tí ń bẹ ní agbọ́nni ibẹ̀ lọ́wọ́ Ganduje wọ́n ní òun náà ti kó gbogbo àwọn ìwé pàtàkì pàtàkì pàtàkì tí ó yẹ handover document ó ti kó lé gómìnà tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ó sì mọ̀ pé ní Kánò kìí ṣe APC ni ó fa ìṣàkóso lé APC lọ́wọ́ APC ni ó fa ìṣàkóso lé NNPP lọ́wọ́ lọ́wọ́ ọwọ́ pààrọ̀ agbára. báwọn àkòrí ṣe lọ láàárọ̀ ti òní nù àmọ́ ẹni tí í ṣe agbada òfin ni gbajúgbajà onímọ̀ nípa òfin tó tún jẹ́ olùdásílẹ̀ fún Afẹ́ Babalọ́lá yunifásitì ní Adó Èkìtì ó ti kìlọ̀ fún àwọn tó jẹ́ asòfin wa ní Àbújá pé etí yín mélòó ẹ mọ̀ dá buhari lóhùn o hmm. owó kan tó ní òun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yá nígbà wo tó kù gángan tó hmm. tó fẹ́ kú lórí àga ìṣàkóso hmm. ẹ gbọ́dọ̀ dá lóhùn síríkà mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú ó ní bàálù nàìjíríà nàìjíríà air wọ́n ní òun náà yọ balẹ̀ lọ́jọ́ Jímọ̀ ọ̀la ni kí ni ìwọ ń go bàálù ni bẹ́ẹ̀ ni. àwa tá à ń gùn ni yóò dùn mọ́ nínú. ok. àwa tá à ń gùn bàálù ni yóò dùn mọ́ nínú. Nigeria Air. Nigeria Air wọn ni yóò balẹ̀ ní Friday Friday ọ̀la sí Friday. ó kọ̀ láti ìjọba ó tẹnubodò eh, láti bí ọdún mẹ́jọ ó sì ohun oh, oh, oh, ok ohun yes. Abiodun àti Amosu Abiodun ẹni tí í ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn àti Ìbíkúnlé Amosu tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ hmm màálùú kú wàhálà ti bọ́bẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí gbára wọn ní gbólóhùn ọ̀rọ̀ nítorí pé ẹ̀bù ìfọpo ti Dangote tí wọ́n lọ rèé gbé ka Èkó lágbájá ni òjò bọ́ sí wa lọ́wọ́ tàmẹ̀dù ni òjò já sí wa lọ́wọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ báyìí kò bá kùngbé ni láti ọ̀dọ̀ ẹnìkan sí ẹnìkejì bákan náà Gbajabiamila àti Wáṣé àwọn náà tó ń nura wọn lọ́rọ̀ nínú ìjókòó lé lánàá òde torí kéne o. <laughs> ọ̀gá àrọwà kẹ̀yàmó sọ fún Buhari kẹ̀yàmọ̀ ní kò bófin mu o kẹ̀mọ̀ yan mínísítà kejì láwọn ìpínlẹ̀ minister of state kò bófin mu àbí bí wọ́n bá fèbó tó gùn gbé unconstitutional tí wọ́n gbé kalẹ̀. kò tí ẹ wá sí unconstitutional èbó ah barista sọ̀rọ̀ pé nàìjíríà gbé ìbòjì lé ìbò lọ. wàláì. minister of state ó ní constitutional aberration. Eh? ní tí ọ̀yọ́ wà ní òfin wa. ó fa aberration sí yẹn. aberration ni. ẹ àmọ́ kẹ̀yàmù ọ̀wá sọ ní ọdún mẹ́ta sẹ́yìn. kẹ̀yàmù ti parí sáà rẹ̀ lọ́dún mẹ́rin báyìí ní ìsìn pé tó. Ah! hallelujah hmm. devil is a liar. Oh. Buhari ní ẹ wo àwọn ọ̀rọ̀ kan ń wọ̀ mí lọ́rùn ọrùn ń wọ̀ mí èmi ń lọlé mọ̀ ń lọlé mi ò bíi kí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún bíi kó tètè wọlé dé ni èmi ń lọlé ń tèmi o hmm. Buhari lọ sọ bẹ́ẹ̀. nínú ìjókòó àwọn alákòóso ní àná òde yìí wọ́n kọrin ìdágbére fúnra wọn wọ́n dágbére láàrin ara wọn àmọ́ síbẹ̀ o Buhari ò tú àwọn kábínẹ̀tì rẹ̀ ká o ó ní wọn ò ṣiṣẹ́ di ọdún twenty nine. pé ọtí ọ̀tán àlejò ọ̀lọ́ léyìí tá a jọ bẹ̀rẹ̀ a jọ parí ẹ̀ ni. àwọn òṣèlè ka ètò ìlera wọ́n ti sọ pé Tinubu kínní ti kàn ọ́ báyìí làwa ń fẹ́ o wọ́n ti set agenda fún Tinubu. ẹnìkan ló sọ pé òun ò mv eh, ààrẹ tuntun tìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yẹn pé ah, tọrọ mi ń bẹ lámù o. Okay. Eh, ó rí iye àwọn èèyàn tí wọ́n ti sẹ́ǹtì àjẹ́ndà nísìnyí afẹ́nifẹ́re sẹ́ǹtì àjẹ́ndà àwọn dókítà sẹ́ǹtì àjẹ́ndà owó asu sẹ́ǹtì àjẹ́ndà nug ò tí ì sẹ́ǹtì àjẹ́ndà ratawu sẹ́ǹtì àjẹ́ndà everybody all sẹ́ǹtì àjẹ́ndà sí orí adarí kan oṣù lẹ́yìn tí ń sọ pé àtàrí àjànàkú tí kì í ṣẹ̀rù ọmọdé lọ́rọ̀ ṣàkóso kí Elédùmarè kó bá wọn ti ń bẹ nídìí ìṣàkóso lẹ́kẹ̀lẹ́kàǹkà kó bá wọn gbẹ́rù káràlú náà ó sì fọwọ́sowọ́pọ̀ ni Emefiele ti sọ̀rọ̀ ó ní a sọ fún Dangote kó wá ìlànà tí ó yẹ láti máa jẹ́ kí owó ilẹ̀ òkèrè kí ọ wà fún àwọn èèyàn tí wọ́n mọ̀ bá a dókòwò lórí rìfáínárì eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ yìí a ìròyìn kan eléyìí tí ń sọ pé ah kò sẹ́ni tí ó ju sáyé ṣá ọba mi Èdùmàrè kó dákun kí ó jẹ́ kí ọjọ́ kó jìnnà síra. tina tọ́nà akọrin bíi ńlá yẹn àjànú olórin ni ah, Tina Turner ó ti dágbére fáyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ kan ó já wàhálẹ̀ lẹ́ni ọdún mẹ́tàléní ọgọ́rin eighty three Tina Turner ó ti dágbére fún ayé òṣì àtẹ̀ṣẹ̀ yìí àwọn ọmọ Gen Z àwọn ò lè mọ ẹni tí ń jẹ́ Tina Turner ń àfi tó bá take interest láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lẹ́yìn aláyé seventies ẹ̀yìn aláyé sixties yóò yí òun. àbí hmm. all right láti ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa ní àhín ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n ti buwọ́ lu àbá ó ti di òfin o wípé gómìnà ti ní àṣẹ báyìí o láti gbé adé olóyè tó bá wù ú nípínlẹ̀ ọ̀yọ́. tọ́ ẹ̀yìn ṣé a lè lọ sí ojú ọjà lọ́hùn. ẹja lọ ẹja lọ. ok bí a bá sì padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ntí ẹgbọ́lá kò rí àtàwọn míì tá a máa kò rí ẹ̀ láàmú fi sí etí gbọ̀nyẹn lẹ́mẹ̀ o. ajá balẹ̀. ajá balẹ̀. olóyè sódẹ̀kẹ́ ká má purọ́ ilé ìyá ààyè gbà ẹ kú ìnáwó ẹ ṣe adùn ní adẹ kárí orílẹ̀-èdè wo gan-an lẹ ti kó àwọn furnitures wọ̀nyí wọlé. ọ̀dọ̀ johnson eré mo ti ra àwọn líbàdàn bíi ojúlówó furniture làwọn ń ta lọ́dọ̀ tiwọn èyí tá a jẹrí lẹ́lẹ̀ ní amátọ́ wò àmọ́ ohun tá a bá jẹ tó dùn mọ́ni ṣe ni láǹfààní kò sẹ́ni tó lè ṣí lẹ́nu ń bẹ̀. bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan lọ̀rọ̀ rí pẹ̀lú Johnson A Nigeria Enterprises ilé ìtajà fọ́nísọ̀ tó ń léwájú ní Nàìjíríà àwòdàmẹ́nu àga ìjókòó àwọn lọ́lá sofas lóríṣiríṣi pẹ̀lú Royal Oak and Marble Dining Sets Executive Office Furniture lónírúurú Banquet Furnitures Bed and Dressing Mirror tó fi mọ́ Kitchen Cabinet bẹ́ẹ̀ ṣe ń fẹ́ gbogbo ẹ̀ ẹ̀ ojúlówó imported ni furniture lọ́dọ̀ Johnson A Nigeria Enterprises ní shop number AA eighteen to twenty Railway Shopping complex complex off Aleshiloye market àti eight eight to eleven railway shopping line by Alalubosa junction Ìyágànkù railways crossing Ibadan. telephone zero eight zero two three zero three zero five five zero tàbí zero seven zero six two two five two six four nine Johnson A Nigeria Enterprises ilé ẹrù fáwọn imported furnitures tó kọjá bẹ́ẹ̀. Canada needs immigration to massively drive our economy and help fill the huge labor shortages. the government of Canada will allow only those who will be employable to get the permanent visa. Jonathan King Limited will assist professionals, graduates, and artisans in various fields and trades to go to Canada and prosper. Education in Canada is not just one of the best in the world, it is one of the cheapest. Jonathan King Limited will help students secure full time graduate and postgraduate admissions to tertiary institutions, Full time students are allowed to work in Canada. There are also opportunities for scholarships, grants, or at least interest free loans. Pick up a registration form immediately at Jonathan King Limited, first and sixth floors, Coco House, Ibadan. Jonathan King Limited, first floor, God's Grace Plaza, 65 Allen Avenue, Ikeja, Lagos. Registration ends 20th of June 2023 lẹ́tìjí properties dé pẹ̀lú orange park and garden nìbàdàn ìrèdè. ire kàǹkà ire kàbìtì lẹ́tìjí properties lónìí ó yà fún gbogbo ẹni tó fẹ́ kú lẹ́gbẹ́ ayálégbé ralẹ̀ kẹ́kọ́ lè tara yín síbi tí ò sí wàhálà àwọn ọmọ onílẹ̀ orange park and garden àárín ìgboro ìdólówà iná bá ti dórí ilẹ̀ yìí pẹ̀rímítà fẹ́ǹsì gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀ ló pé pérépéré eight hundred and fifty thousand naira ní plot kan báyìí o látàrí promo tó ń lọ lórí ẹ̀ owó yẹn ò ní pẹ́ pẹpẹ gbẹnu sókè ó yẹ ìwọ náà tara ṣàṣà wá ra plot kọra méjì ní orange park and garden ti lẹ́tìjí property tó wà ní ìdó láti ra lẹ́tì yẹn máa bọ̀ lọ́fíìsì lẹ́tìjí ní nọ́mbà one majaro street ajibade bus stop IGTB bank sango mọ́kọ́lá road ìbàdàn tàbí kẹ́ máa pè zero eight zero six two four three one three zero three zero nine zero two five four five four zero eight seven ọgbà tẹ́ bá ti deposit one hundred and fifty thousand ojú ẹsẹ̀ la máa allocate tilẹ̀ yìí. gbogbo ènìyàn ló máa di láńlọ́ọ̀dù. ìfọ̀tà ilẹ̀kùn ire gbogbo ẹ máa ṣí lórúkọ jésù olùgbàlà lápàṣẹ. o ti ń kankun lọ́jọ́ tó pẹ́. aṣẹ ìpè àwọn àgbà wòlíì tí o bá ìpè jẹ́. atóríyìn tó ń ṣí fèrèsé ọ̀run gbàgàdà máa ṣílẹ̀kùn oore gbogbo fún ẹ báyìí. ìpè bàbá wa nínú olúwa wòlíì mo ọlọ́wẹ̀rẹ̀ bàbá automatic. àtìránṣẹ́ ọlọ́run alààyè wòlíì ọlọ́gbọ́n yọ joseph adégbòyega. pásítọ̀ sam ọlọ́wẹ̀rẹ̀ ọtún convener. messiah praise and prophetic ministry. nínú àkànṣe yìí tá a máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta. níjọ ọlọ́run csc E fata bí open ó máa wáyé láṣálẹ̀ thursday may twenty five ọdún yìí bẹ̀rẹ̀ láago méjì alẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi àpèkẹ́ ọlá òkìkí jésù sànjí adélèké ké wọ́ndà òkè lálá túndé àvílà bọ́lá adélèké kẹ́mi fúnmiláyọ̀ bọ́lá oyè gáìsà pàlà debra kasumọlọ́run àtàwọn nppm voices tó máa gba gbogbo èèyàn lálejò jésù ń retí rẹ o dájọ́ pàdé níbẹ̀ ìfata ọ̀run rẹ máa ṣí lórúkọ jésù gbà bẹ́ẹ̀ ó jẹ́ ti ìkálóògùn ẹ̀jẹ̀. head platonic gangan ni o. ó jẹ́ ti ìkálóògùn àtẹ̀jẹ̀ ṣe. head gbẹlura. oògùn ẹ̀jẹ̀ yóò lẹ́gbẹ́ head yàtọ̀ heplatonic ó ń fara lókun kéèyàn dájájá lára heplatonic lọ́kàn wọ́n ṣe capsule wọ́n ṣe olómi rẹ̀ náà ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n fi pò pọ̀ lọ́jẹ́ ń bá wọn kéde rẹ̀ hepla ó kún fún iron folic acid pẹ̀lú vitamin b twelve márajì pépé nílò owó aláboyún lo heplatonic ó ń ṣe dànsáàkì ẹni bímọ tán lóògùn ẹ̀jẹ̀ yìí ó ní débẹ̀débẹ̀ hepla ọmọdé tàgbà ló lè lò ó hepla gbẹlura drugfield pharmaceutical limited ló ń ṣe é ó ti wà nílé ìtajà oògùn ó jẹ́ ti ìkàlò oògùn àtẹ̀jẹ̀ṣe heplatonic gbẹlura.

ìkùṣe lágbára tó kò sólóògùn tó lè rí ti ìbáṣepẹ́ àìkú láyé ará ìgbàunda ìbáṣepẹ́ ni kì í rọrùn a ò bá bá muhammad jọ́nṣẹ́ ńlá iná lillahi wa iná iléhi rọjihun à ń kéde òkú ìyá wa alhaja muturayo àjílẹ̀ sulaiman ọmọ gbàdámọ́sí ẹni tó jáde láyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún tá a wà yìí lẹ́ni ọdún mẹ́rìnléláàádọ́rin ètò ìsìnkú fìdá wọn yóò wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí ali olúwo of idoland number one ali close orobiyi estate ìdó ìbàdàn ìyá wa abiyamọ tòótọ́ ikú yín dùn wá jọjọ alájà mọ́tòráyọ̀ àjílẹ̀ sulaiman àjílẹ̀ ọmọ arúgbàdo wọ̀lú ọba ọrùn kúkúrú wọlé ẹ̀dẹ́. àwọn ọmọ rere ló gbẹ̀yìn tẹ́yìn ṣe bíi kọ́mẹ́dì sọ̀lá abiola sulaiman mọ̀nsúrù abiola sulaiman latifat sulaiman àti yidiat sulaiman ọkọ rẹ̀ tòótọ́ olóyè sulaiman ali olúwàwọ̀ of idoland ń sẹ́lẹ̀ lẹ́yìn ayarere títí láyé pàgbá láwọn máa rántí paribiribi ti kọ́lá yí àwa ọmọ àti ẹbí tọ́lọ́run àlá ni wípé kó fi àlùjẹ́nà Firdaus ta màmá lọ́rẹ olùkéde àwọn ọmọ ó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀jí gẹ́gẹ́. ayẹyẹ àjọ̀dún àwọn èwe ti fresh fm blast fm twenty twenty three ohun gbogbo ti wà ní sẹpẹ́sẹpẹ́. gbogbo àwọn òbí àtàwọn èwe lájọ máa wọlé kalẹ̀ síbẹ̀. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún may twenty seven agodi pass and garden máa rọ́kùnkùn kẹ̀kẹ́. gbogbo àwọn èwe wa ló máa ṣeré bí yàbí tí wọ́n á fò fáyọ̀. bàbá ṣe ń ṣèdíje lóríṣiríṣi. bí ijó àwọn ògbóǹtarìgì olórin àtàwọn òṣèré ló máa wà ń kalẹ̀ ọdúnladé adékọ́lá fẹ́mi adébáyọ̀ ibrahim chata sanyẹ̀rì kamilu kọ̀ǹpò muyiwa adémọ́lá tẹ́ǹtì fẹ́tí àbálógun ọmọ bọ̀tì ronke oṣòdì òkè ìjẹ̀bù wòlíì àgbà broda shaggy mr macaroni baba kama baba alárìíyá liside ọmọ ìbàdàn erékeré mc portable ti fresh fm nepa boys taye currency èrìyà salatu stratans small doctor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé máa kún fọ́fọ́ lọ́jọ́ yẹn ń gbó gbogbo ló máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa lọlé pẹ̀lú plot ilẹ̀ kọ̀ọ̀kan father of the day ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà abiodun olúwaṣeyí mákindé reverend mother esther ajayi ni mother of the day olùgbàlejò àgbà ni doctor yinka ayefẹ́lẹ́ mon two two thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan àwọn àgbàlagbà ló máa san wá one thousand naira láti wọlé wòran ayẹyẹ àjọ̀dún àwọn èwe ti fresh fm blast fm twenty twenty three lagodi pass and garden ó máa fra pàpà fúropopo gbogbo àwọn èwe ló máa gbẹ́bùn mọ́ Sirimu Sirimu, aago mẹ́wàá àárọ̀ ni gbogbo ètò ti bẹ̀rẹ̀ ní sátidé may twenty seven. àwọn onígbọ̀wọ́ gofas zuma kings home switco letiji ajẹbi medical design priest homes and property top success phones and electronics new kitchen next to million nigeria fresh fm blast fm children's day twenty twenty three ó máa jìgẹ̀jìgẹ̀ jìgíjìgí gírígírí gbà. oh yeah onígbà òbí onígbà àtẹ àwa dé òye òré aláyé dájì odò àlùmápèbí ògo descendants fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ọmọ odò àlùmápèbí sí ìpàdé gbogbogbò tí ó wáyé ní gbọ̀ngàn ìlú odò àlùmápèbí ìjẹ̀bú òde Ògùn state lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún may twenty seven ọdún twenty twenty three tá a wà yìí ní aago méjìlá ọ̀sán kẹ́tì ilé ó gbọ́ kó sọ fún toko o kẹ́sẹ̀ ò pé pérépéré ní ọjọ́ náà tó rohun pàtàkì ní ìpàdé náà dálé lórí ohun ìjíròrò ọjọ́ náà ni ìdàgbàsókè ìlú odò àlùmápèbí gbogbo wa là ń retí o ọ̀gbẹ́ni Adédayọ̀ Adéyẹmí ọmọ bàbá Alẹ́fẹ̀ ló ń kéde ìpàdé ìpàdé yìí lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó jẹ́ adelé interim committee fún ìlú Oòduà àlùmápèbí Ìjẹ̀bú Òde Ògùn State ìpàdé wa láyọ̀ a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o <laughs> òdodo ọ̀rọ̀ ni. tí pọ́ńpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀ sì ń pinrin ọdún fún gbogbo olórí rẹ̀. lọ́dún yìí ìwọ náà gbọ́dọ̀ ralẹ̀ o máa kọ́lé. ilẹ̀ ríra ní ìrọ̀rùn gbà. ilẹ̀ wa tó wà mọ́níyà àtẹlẹ́ tó wà lágùn tó emele tó wà nílàjì. tẹ́ bá ti ralẹ̀ plọ̀tì kan ní eight hundred and fifty thousand naira péré. ẹ ti láǹfààní láti gba símẹ́ǹtì ogójì àpò forty bags of cement lọ́fẹ̀ẹ́. ilé kíkọ́ ti bẹ̀rẹ̀. láǹbàǹkì tó wà nídò. ilẹ̀ tá a rẹ̀ rà pamọ́ fúnra wa tàbọ̀ mọ́ tá a bí torí ọjọ́ iwájú sí ta o. three hundred thousand naira ní five hundred hundred square meter two hundred thousand naira ní three hundred square meter. àwọn olóríire ti ń jàǹfààní yìí báyìí. ó di friday june thirty ọdún yìí kó tó parí. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue ní bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. ti pọ́ńpì concept developer that cares ti pọ́ńpì ní kẹ́ẹ̀rẹ́lẹ̀ kẹ́ẹ̀rẹ́lẹ̀. ti pọ́ńpì concept developer that cares bí ayé ti ń dunnú ni ọ̀run yóò ṣẹ̀ṣẹ̀ nítorí pé Grand of Truth Bible Institute yóò ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n orú ẹ̀ àti ètò ìgbaniwọlé fún sáà ìkẹ́kọ̀ọ́ tuntun twenty fifth graduation and twenty sixth matriculation ceremony yóò wáyé ní sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún sátúrì twenty seventh May twenty twenty three àti kúrò níbi tá a wà tẹ́lẹ̀ lórí òkè ilé abọ́dẹ̀rìn lórí tàtàlẹ́ ìjìnbàdàn ní báyìí nọ́mbà thirty five abba ìbejì road lójú ọ̀nà arápájà odò ọ̀nà kékeré ìbàdàn kan la sí grand of truth ilé ẹ̀kọ́ bíbélì tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe tá a gbé kalẹ̀ láti ran ìran ìjọ lọ́wọ́ àti àwọn ènìyàn tí olúwa pèsè iṣẹ́ rẹ̀ níbi tí àwọn adarí olùṣọ́àgùntàn ìjọ ti ní òye kíkún nípa ìmúṣẹ iṣẹ́ ìránṣẹ́ wọn gbogbo ènìyàn lápè aago mẹ́wàá òwúrọ̀ ní bẹ̀rẹ̀ olùgbàlejò olùṣọ́àgùntàn Moses Adeleke Adeneye fún àlàyé zero seven zero three one eight two one three eight six. a ó máa retí yín o láti ní ìrírí àṣà ẹwà àti oríṣiríṣi àǹfààní ní Europe márùn jìnnà Legend Adex Immigration Consult ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà fún gbogbo ètò ìrìnnà tó nílò a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ nínú kárànni lọ́wọ́ láti ṣe ètò ìrìnnà lọ sí Europe fún iṣẹ́ ẹ̀kọ́ tàbí fún ìsinmi látàrí ìfilọ́lẹ̀ ọ́fíìsì wa tuntun ní Nàìjíríà tó wà ní nọ́mbà one Olúyọ̀lé main residential estate lẹ́yìn cross country mobile ring road Ìbàdàn Legend Adex yóò máa dáhùn ènìyàn lóhùn lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀dínwó wọ́n tó wáyà mi lórí gbogbo ètò ìrìnà fún àwọn oníbàárà wọn lóṣù yìí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa máa tọ́ yín sọ́nà lórí àwọn ọ̀nà tẹ́ máa tọ̀ láti orí àwọn ìwé àṣẹ tẹ́ nílò láti gba visa tẹ́ fi wọ ọkọ̀ òfurufú àti ilé ìgbé lọ́nà tó tọ́ à ń dúró dè ọ́ lo àǹfààní ètò ẹ̀dínwó tó wáyàmì yìí láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ bó ṣe lọ sókè òkun pè sórí zero seven zero four five one four two one two eight legend adat immigration consult iṣẹ́ àti ẹ̀kọ́ lórílẹ̀‐èdè UK ti dìrọ̀rùn gbáà. jackpot, jackpot, lọ́lọ́n ọlọ́run apọ́sítù joseph ayọ̀délé babalọ́lá ọlọ́run àwọn wòlíì ìgbàanì ti gún wá sí csc e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun ó ń dúró de gbogbo ènìyàn láti fún wọn ní ayọ̀ tí ò ṣe fẹnu sọ unspeakable joy gbogbo ẹni táyé ń pọ́n lójú gbogbo àwọn èèyàn tí wọ́n fọmọ́ pọ́n lójú ẹni tó ṣiṣẹ́ tí ò lákojọ gbogbo ẹni tílẹ̀kùn ti sẹ́mọ́ tí ò sọ́nà àbáyọ ẹ mọ̀ dàgìrì bọ̀ ní csc e orí òkè ìkòyí bàbá mi fẹ́ fún yín ní ayọ̀ tí ò ṣe fẹnu sọ unspeakable joy nínú ìpàdé alpha àti omega bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún sí ọjọ́ friday ọjọ́ kej kejì oṣù kẹfà ọdún yìí monday twenty nine may to friday second june twenty twenty three tọ̀sán-tòru lójú àdúrà yóò máa rọ̀ tí ẹ̀rí ìbùkún yóò sì máa tẹ̀lé lójú ẹsẹ̀ aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti láago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí lójoojúmọ́ ọjọ́ friday ọjọ́ kejì oṣù kẹfà ọdún yìí ìṣòro ní láago mọ́kànlá alẹ́ ọ̀pọ̀ àwọn àgbààgbà wòlíì ìjọ CAC ni yóò wà ńbẹ̀ pastor iho alálàdé chairman lórí òkè èkó yìí prophet ezekiah olúbóyè ọládèjì CAC general evangelist nigeria and overseas pastor eso ọládélé president CAC Nigeria and overseas unspeakable joy ìwọlẹ̀rìn ayọ̀ kan mọ́ṣáláì wá o bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú ọ̀kín ò máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkè ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láìsí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yìí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì gbòógì mustif capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbòogi tó kápá gbogbo àmì tẹ́ ń rí ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà. ẹ gbà ẹ máa gbé e lura. kára yín wà pa wà kándọ̀ padà. ah òun ṣe mo jẹ́rìí rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Ìbàdàn mustif capsule wà ní danax pharmacy adamasingba tanimola pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout mustif pharmacy àpáta solution pharmacy agbeni mustif capsule wà nílùú Ìsẹ́yìn Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹdẹ Ògbómọ̀ṣọ́ tàbí ní nọ́mbà thirty pàdékọ̀yà house anfani road roundabout ring road Ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ̀ trado medica Nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ gbogbo wa ṣe múra sílẹ̀ fún ti tọ̀pọ̀ ṣinṣin àyájọ́ àwọn èwe ti fresh fm Blaster fm twenty twenty three tó máa wáyé lágodi parks and garden àwọn bí wọ̀nyí láti lè rí tíkẹ́ẹ̀tì rà kó tó dọjọ́ náà madre property tó ń bẹ̀lẹ́gbẹ́ ìbàdàn nordic secretariat ìwòrò tv africana ọ́fíìsì báyọ̀ falẹ́kẹ̀ ní garage eob multiventures tó ń bẹ ní niger west challenge gravano lounge ládégbàyí àwọn ẹ̀ka top sources tó ń bẹ ní wòrò challenge ring road àti ní mọ́kọ́lá bbt lounge Palm Small ring road ripples event and catering akala expressway letiji properties bismore ọjọ́ fúdùkù ní bódìjà fúdùkù ní jẹ́ríkò fúdùkù ní kòkó mọ́ dùgbẹ̀ àti gbogbo ẹ̀ka fúdùkù tó ń bẹ nìbàdàn two thousand naira lè máa já tíkẹ́ẹ̀tì fọmọ kọ̀ọ̀kan àwọn òbí la máa já tiwa pẹ̀lú one thousand naira fresh fm blast fm children's day twenty twenty three ó yá lọ já tíkẹ́ẹ̀tì yẹ.